nínú àmì ọlọ́pàá subhanahu wa gbọ́ àgbọ́yé àwọn ẹ̀kọ́ náà tí wọ́n ti ń sọ àdísì fún ọ ó máa ipò tó gbé sí àdísì dọ̀ífù ni hasan ligayrihi ni hasan lizatihi ni dọ̀íf ligayrihi àdísì mọ̀ọ́dọ́ gbogbo ẹ̀fásálà fásálà yìí bá rẹ̀ kọ́nà ọba sàfà lẹ́sàn pẹ̀lú àwọn technical knowledge tó ti ní wọ́n ń sọ̀tún bá wà pé ah, ilé ìrọ̀ yàní yọpọ̀ ayé ama lórí hadith kódà ọ̀la pé àwọn àdìyára tó ti diára yẹn ibò ọ̀rọ̀ ayé gan sẹ́yìn máa ń gbọ́n gbọ́n o eléyìí irọ́ nípa eléyìí nípa ó wa yé wa. naam page twenty two ni àwa insha allah subhanahu wa ta'ala afa ń ka àwọn tí a àwọn ọmọdé ẹ̀mú jọ pé hadith yẹn kù àwọn abitọ́ fẹ́ ló ń bẹ̀ nìkan ló mú wa ó láwọn ọmọdé ẹ̀mú kí ẹ̀yìn ṣọ́ọ̀tì náà hadith tí ó di láì nídìí àbí láì ní àwọn ọmọdé ẹ̀mú wọ̀nyí àdìkà méjì ṣùgbọ́n nínú àwọn ṣòro tí yẹn fi lè ṣọ́ọ̀tì náà أن يكون من عالم لمدلولة الألفاظ كيف يجب سو حديثي أما بتاوى حديثي انتكاسي عالم أني من باري حديثي بيتين لوني وتبقى له فوان بني وما يخلل حفظه بالمعنى انت قد ما يوكا نوروري قل فوني مانا مي قل فوني تمامي وما لا يخل عدي تقول لفنيت ما ميزة كنت ما ينال مجادين أن لا يحفظ ما يخل بمعنى من غير شعور بذلك قوبا يورمي يكون حديثي لا يفراتي بها أرد مما سوئي هما قوباي هما قوباي انتبه كبايت ما يقوم به على خامس ألا كامل أن لا يكون الراوي محلا للتهمة kọ́pẹ́ tó pàdé tìyẹn wá jẹ́ àmọ́ àmọ́ afurasí gbé àtọ́ àmọ́ tùhúmà rẹ̀ òdì àmọ́ afurasí kòkòrò ni àmọ́ afurasí pé ọ̀tá Islam ni ṣíyà ni tí mo sọ pé àwọn tó kọ́ bẹ̀rẹ̀ sí ń hun àdìsí láyé àwọn ṣíyà ni kí yẹn kọ́kọ́ hun àdìsí láyé àwọn ṣíyà ni òdì ìwádìí máa ń lọ nù mọ́ mustalo hadith ẹgbẹ́ wọn ti máa hun àdìsí àwọn ṣíyà lọ́fà ìmáàmù wa ìmáàmù Málìkì rahimahullah imam darul hijira olójúkun madina yóò ní yakhruju al-hadith min madina shibran wa yarju min al-iraq shiraan ó ní hadith ọjà lórí àwọn sàbí tó bí àwọn sàbí ibi tí wọ́n gbé jù ibi tí wọ́n sẹ́ńtà sí jù náà ní madina wọ́n ní yakhruju al-hadith min al-madina shibran hadith ọjà lè ní ẹ̀bù ọwọ́ kan ní madina yóò jáde báyìí hadith kala rasulullah báyìí báyìí ní ẹ̀bù ọwọ́ kan ويرجع من العراق زراعا نقابل في العراق دار الزراعة الأسرة كنت أقول لك بلادي العراق جوتو إبامو كان وجد في كل وجد في كل لين so kí ẹmọ jẹ ẹni ẹjọ pé wọn dín fura pé ṣí àrídẹ ìtẹlẹ mu ètò òbí àìsàn yẹzónù bí israel hibs ẹgbọn wọn gbára ya ká ìhà nǹkan sórí ẹ lẹ in ìtẹsára hù dápẹ́ gbẹ́gínì tó bá mú àdé tó bá summarize àdé sí yẹn àwọn ìyára tó fi he kàbí kọ́lá pé ó fi àfikún nù ètò àmà tọ́ba tọ́ba ti fura sí لأن اقتصاره في هذا الحال ما فيكم أبي ما فيكم ثم رأي الحديث يلتزم التردد في قبوله يوم وداو التردد طيب ọ̀rọ̀ alágbáyà yìí mi ò gbá wọlé ọgbọ́n mi lè gbá wọlé يضعف به الحديث يشرح حديث الحديث ضعيف اوديين يوم وديسي اللي انفات او يدي يعني بالي ايه ابدو لاتي باناني لاتي يبدأ لاتي ايه وصحابات وكامنا وطابعون قني كنا ناخذ الحديث بغير بغير سمج فلما حدث فتنة قلنا سمجنا رجالكم ناخذ من اهل السنة ونسرق لكم عاد بدعة ó ní a máa gba àdíjẹ́ bá rí ànábì wípé sẹ́mi iná wà kánà ni àìwúlẹ̀ bèèrè pé kí ni ìsiná dé àìbèèrè ìsiná ń gbà tí fìdíná wá dé táwọn èèyàn hun àdíjẹ́ àkókò àsánmù lánàá rẹ̀ jẹ́ àlàkù ẹ pé àwọn tó ẹdá akọ àwọn tó ń gba àdíjẹ́ wá fún wọn sánmù lánàá rẹ̀ jẹ́ àlàkù ẹdá akọ àwọn tó ń gba àdíjẹ́ wá nǹkan bí ahàlùsùn náà náà kúrò àlùsùn tí a gbà àwọn tó ó di dẹ́gbẹ́ nínú àwọn alùsùnà ni àwọn tá a ní fọkàn sí pẹ̀lú wọn ni náà kúrò gánà gáyìrì yìí lọ́tọ́ kó lẹ́kùn áfílẹ̀ fún yẹn máa gbàgbé nǹkan yìí lọ ó di wa bó ti lọ nìyẹn ọlọ́mọsá fọ̀rọ̀ yìí wa náà محل هذا الشرط في غير الكتب المدونة àwọn àríwá yìí àwọn sẹ́ǹtì wọ̀nyí kéde bí àwọn tíradàpá ti kọ́lẹ̀ àwọn kutub mudawwana tíradà ti kọ́lẹ̀ gẹ́gẹ́ bí Bukhari àti Muslim tó bá mú àdìsọ tó bá ṣọ̀tẹ̀ àti rí àmà pé wà ń bò mí tó fòl wà ó di ọmọ ọmọlá zarek almarufa dam alkutub mudawwana almarufa ó di lẹ́anna ó yí mú kí ni rojú ilé àti lewulu tí wọ́n ti wá o buhari tó fáìn àkàwọlé àwọn buhari wà ọlọ́dẹ bá ń sí àwọn báyìí lẹ́sàn-án rẹ̀ nọ́mbà gbogbo àdìsí àdìsí two hundred and two hundred and thirty three eh, or two hundred and thirty three àdìsí eleven fourteen àlùwà àdìsí eleven fourteen ó yé wa ọlọ́run bá a sì kẹ́yìn simple. ìrọ́jú ilé ha wọ̀nyẹ̀ tẹ́fì tẹ̀rọ̀dù ìsìn ìméjì bẹ́ẹ̀ yọ àkó kò ní sí ìméjì bẹ́ẹ̀ ó di eyín mo sọ fún yẹ́rẹ́ brana timothy bro àwa brana timothy kamil mo mọ̀ aládìsí kan inú íńtánẹ́ẹ̀tì tó sọ̀rọ̀ ń pa rájà pé àlùgbàwẹ̀ rájà mo ní ọ̀rọ̀ ni wọ́n pa dàmí mórí ni sẹ́nu mo ní tíwọ́lá àfẹsẹ̀lẹ́jọ́ kan lọ rí pé alakatiyatu akadula ilmu min al internet kuturatu akadula ilmu min al internet ewu tó wà ń bi kéèyàn máa gbáyọ̀ kéèyàn máa wó mú màlúù látòrí íńtánẹ́ẹ̀tì ó lè mú wa ní wọ́n má dín ní ìwà rẹ̀ muslim wọ́n lè fi tí èèyàn bá kẹ̀kọ́ lórí ẹ̀ báyẹn bá nínú ọ̀rọ̀ gbé muslim wa arágbé muslim wa olùwò dọ́mà yẹn kò kọ́ wà ń bẹ̀ tó wà ń bẹ̀ kọ́ ó di wa tí orú àwọn dàbí ní pé yọrọ ni pé yá padà sí kí ni aslu tíra yẹn íńtánẹ́ẹ̀tì wí fine and good ọlọ́run sọ̀rọ̀ lẹ́sàrí àmọ́já ọlọ́run tí àwọn tíra yẹn wà kálù padà sí aslu tíra yẹn ó di kò sí táwọn yọrọ náà wò láyé táwa yìí نعرض خطورة العقد والعلم من الانتهاء أودي ولو مسافر أيوة فإن تامت هذه الشروط تام ما جمعنا ما بعد بي جاد اكتكسار بالحديث لأن إيه اللي سمراج الحديث أبقى كي يموني وانبابجين فعلو مماذا بو عجو ديك بي حديث يقوم إن الله طيب ولا يقبل إلا طيب نبي àbí iná halala bẹ̀yìnù wa iná harama bẹ̀yìnù ọwọ́ ni ala likule ó ní iná fi jẹ́tẹ̀ di mọ́dùgá ìlà sọ́láha sọ́láha jẹ́tẹ̀ di kọlu hadith kọ̀ọ̀kọ̀ àmọ́dá pọ̀ ọwọ́ bẹjọ ọ̀rọ̀ kalọ́ tó bá mọ́ ọwọ́ bẹ̀yìn ó di kò sí àbúrú mẹ́ di wà náà tí àwọn mọ́jẹ́mọ́jẹ́ wọ́n bá ti pé إلى أن فيه اتسال فيقول إلى آخر الحديث أبي؟ نعم no. اكتسال عليه ولا سيما تقطيعته لإيجاج بكل كتاب وفهمه بكم به هذا السكرين حجة إيجاج وفهم السفر من بلده حجة عبائي أولي منه هو في الموضوع على سكول من بيعيره قد سفقا كثير من المحدثين والفقهاء محدثون حديث وقع محدث هذا هو على فقهاء تعالوا فقهاء الفكي وهم الأولى عميت تبقى مواليس وبايا كان اختصار الحديث إلى أن فيه كوما كجوي باكي حديث يكو قريب يو أقوى مقالة دي أو في بوينت بوينت سواجه باي كلا أنت لدي بو أنا بوينت بوينت بي كلا أنت لدي بو إبو مبيري dot dot ellipsis ọ̀rọ̀ yìí sì wà o kò parí báyẹn o ó di o. yìí ò parí báyẹn o wọ́n gba ara ọwọ́ bí mo fẹ́ lò kàmùkà mú o yìí mo mú point point mo fi di oúnjẹ ibi mẹ́ta bí mẹ́rin eh? mẹ́ta náà ni àbí tọ. ó di wa gbogbo nǹkan báyẹn ó wà very very important inú gbogbo náà fáwọn nípa a نعم أو يقول تقول صلى الله عليه إلى آخر الحديث ديك باري حديث ديك باري حديث أو ذكر الحديث بناوي أبي ذكر الحديث بناوي أبي كما توقع أو كما قال الرسول صلى الله عليه وسلم وما إلى ذلك إليني يقول باكتسار في الحديث يقوم يتفع سوى بوسي رواية الحديث بمعنى hadith bẹ mu wa àmọ́ ọmọ bí nẹsẹ hadith yẹn ti wà lọ àbí sẹlẹm àmọ́ ọmọ túmọ̀ rẹ̀ wọn gbà pé mantuk mantuk ni mantuk ni o de ni o fẹ́ fi sọ̀rọ̀ yẹn àbí maana o ma di sẹ wa ni tuma àmọ́ olùsọlẹ yẹ di Lárúbáwá olùsọlẹ Yorùbá olùsọlẹ Ìgbò àbí olùsọlẹ di Lárúbáwá gan àmọ́ kéésì bá lẹbi ṣe gbé kalẹ̀ ó di kí ipò rẹ̀ nínú ṣẹ̀ríà tààrífù ha definition rẹ̀ ó kún wá fẹ́ ìdájọ́ yìí رواية الحديث بمعنى نقله باللفظ غير اللفظ المروي عنه ọ̀nà ni mú àdísù wá pẹ̀lú túnmọ̀ náà ni kó mú wá pẹ̀lú gbólóhùn tí èsì gbólóhùn tẹ́ tó mú àdísù yẹn gbó wá lò nọmbà tù láyé jùzù ìlú abẹ́ṣẹ́rù sàlátà ọ̀nà àgbáláyé àti pẹ̀lú àwọn mọ́jẹ̀mú mẹ́ta a lè conditions mẹ́ta tí ó yóò mọ̀ ẹ̀mọ́ dìsẹ̀ wá pẹ̀lú túmọ̀ rẹ̀ abáà kọ́ ń bẹ̀ àyẹ̀kọ́ náà mi Min rí fi na. náà gbọ́ tó fẹ́ sọ àdìsẹ̀ kọ́ gbọ́ túmọ̀ rẹ̀ yìí kọ́ máa lè tún kàmí fún àwọn èèyàn min àìsàn ló ga ọgbẹ́ yìí lágbára yẹn lójú ẹ̀ ọ̀dẹ̀ gbọ́ túmọ̀ rẹ̀ rí min aisu muradul marwi anu kó sì máa pé tí wọ́n ń ké ní àdébí gbà láwùjọ àgbà kí ẹni gbalẹ̀ nínú pẹ̀lú àdìsí yẹn kọ́ máa gbé tuma mí fún kọ́ máa lọ sí káwọn jẹ́ máa ṣe nǹkan mí ó di yé wa. nọmba tù àyẹ̀dù kò dẹ̀rù wọ́n tó ilé yà kó tú láti ní kó mú wá láàyè kó mú àdìsí yẹn àwọn tó ń bá sọ̀rọ̀ wọ̀ wa àwọn bẹ́ẹ̀ mú àdìsí lè tú rẹ̀ ó di lọ́nà tó fi gbà بأن يكون الراوي ناسيا للحفظ ناسيا للحفظ للحديث لا حفظا وبمعنى بمعناه أنا أقول بقى أقبي أقبي ما اسمه بدل نسوى أما لا تسمعي وما إلى ذلك وإن كان ذاك اللفظ لم يجوز أنا أقول أما اسمه حديثي تبقى أما لفظه لطلبي بكاري ما تشنجي ما تشنجي ما تشنجي لا لا لا لا إلا أن يدعو الحاجة إلى إفهام مخاطب بلغته túláàsì hájà bùkátà bùkátà kó mùkátìb lẹ́jọ́ ń bá sọ̀rọ̀ mùkátìb lẹ́jọ́ ń bá sọ̀rọ̀ kátìb lẹ́jọ́ ń sọ̀rọ̀ mùkátìb lẹ́jọ́ ń bá sọ̀rọ̀ ọwọ́ agbódò bá ń sọ lárúbáwá kò lè yé ó ti yé kó a sọ léde síbi gbọ́ ló fa bàbá yìí náà ní sheikh al-Uthaymin rahimahullah ó yẹ bá ń ṣe khutba pẹ̀lú lárúbáwá tó ń bá òyìn sọ pẹ̀lú lárúbáwá tí òun ọmọ túnmọ̀ tó ń wí ó ní kì í ṣe khutba torí àwọn tó ń bá sọ àmọ̀kàtìbù ní àwọn tó ń bá sọ̀rọ̀ sí fún ọgbọ́n tó ń yọ́ngàn ìgbé ọ̀nkà lọ́tọ̀ ń sọ lárúbáwá ni ó di yé nà. number three an yakuna lafzun mu'tabada an la yakuna lafzun mu'tabada bi mu'tabada bi kọ́ ẹgbẹ́ gbọ́dọ̀ kìí gbọ́dọ̀ tàbí ṣe ìbádà ni ẹ̀wọ̀n ní simple azim àti kabir kankan lóbi nǹkan tó tóbi ni wọ́n ní akásí subhanallah ẹ̀yẹ tí rabi kọ́ ní subhanallah subhanallah alhamdulilayi dàtí ra alhamdulilayi aláwọ̀ gbọ́dọ̀ aláwọ̀ àbẹ̀mọ̀ aláwọ̀ àbẹ̀mọ̀ aláwọ̀ ìtumọ̀ náà bẹ̀ túmọ̀ àgbákẹ́ni láti yẹn tààbùdàn bíi gbọ́dọ̀ aláwọ̀ àgbákẹ́ni bíi kọ́ wà ní ẹ̀lámọ̀ àgbọ̀dọ̀ ló gbọ́dọ̀ mi ó ti àgbọ̀dọ̀ ló gbọ́dọ̀ mi jọ kọ́ọ̀bù kú túmọ̀ rẹ̀ nìyẹn ó di in fact wọ́n dábàá wọn rí pé tiwa nǹkan ló fẹ́ súnmọ́ jù ìwé ọ̀rọ̀ tẹ̀lé sísè abíyá níbi Muhammad sẹlẹ̀ sọlá bí nǹkan ní àdúrà oorun tí wọ́n dábàá pé tiwa gbọ́dọ̀ tiwa dórí ibùsùn rẹ̀ kò ní Allahumma amantu bika wa amantu bi kitabika allazi anzalta wa bi rasulika wa bi nabiyyika nàbí wọ́n ní nígbàtà ní wàlúùbá ní wọ́bí rasulẹ̀ ká lẹ́lẹ́ àrùfẹ́lẹ́tà àti òjíṣẹ́ ẹ̀tọ́ ránṣẹ́ òjíṣẹ́ ránṣẹ́ ẹgbẹ́ ọbọ̀ra àwọn fúlò òun wá ní wọ́bí ànábì wá ní wọ́bí nàbí àgbàdo ànábì ẹ̀tọ́ ránṣẹ́ òun wá ní wọ́bí ànábì nàrà ìdí mo wú ẹ̀mí kó wọ́bí rasulẹ̀ ká wọ́bí nàbí ká lẹ́lẹ́ àrùfẹ́lẹ́tà ọmọ bẹ́ẹ̀ mi eléyìí náà ni wọ́n pè ní kí منطوق لما مفهوم او عن طريق منطوق او بده بين كان كان يكون بك عليه او دي والله تعالى عالم وإذا روى بمعنى تيبامو أو حديث أقول معنى فلياتي فلياتي ما يشعر إليه بقول عقل الحديث kó a mú àlàyé wá lẹ́yìn àdísì yẹn pé awùkàmàkà lọ́rọ̀ sọ awùkàmàkà àdúrà níbi ti sọ awùkàmàkà kó nà gbọ́ ọ̀rọ̀ sọ yẹn kí ẹdínwá níbi ti gbé kalẹ̀ yìí àmọ́ rẹ̀ nù. àwọn náà wù àbí náà àbí bẹ́ẹ̀ kan kàmá fi àdísì anas gẹ́gẹ́ bí wọ́n nù àdísì anas radiyallahu anhu fi kí nípa alárúbáwọ̀ kò ní alẹ́rìí lábára lọ́wọ́ jókòó wọ́n ṣe wọ́n ti tàlí bàbí wọ́n kírun tán nǹkan wọ́n kàn bọ́ sẹ́gbẹ̀ẹ́ kan máa ti bá ń tọ̀ kí lọ́ọ́ kàrà gbọ́wọ́ kó bí ayé ẹ̀rì kí báyìí náà ló tó náà yàgbẹ́ sí inú wọ́ṣà ń bẹ tí ń jò níbẹ̀ ní kẹta ẹ̀kọ́. الذي بال في المسجد وقال ثم إن الرسول صلى الله عليه وسلم ثم إن الرسول صلى الله عليه وسلم دعاه فقال له ما فواتوك ما أما تبقى أنت تجيب مباع تبقى أنت آه أتلك أجيكو توتر أجيكو mọ́tọ̀tọ̀ tán hikma wa mẹ́tọ̀ pọ̀ ó ní fàkàrà iná ààrẹ masáàjì sórí máa tí wọ̀nyí láyé tó yóò lè ṣe mí ní àádọ́r gbọ́wọ́ kọ̀yẹ́ kí tí àyè tí ì máa tọ̀ sí ni wọ́n á kábàrẹ̀ ẹgbin ẹgbin tí gbogbo ẹgbin pèsè tí àyè máa dà sí ni iná máa hí ẹ̀lẹ́ zikirin láyé subhanahu wa ta'ala ó wà fún ìrìnàṣẹ́ ọlọ́wọ́ báyìí ó ní wọ́n sọ̀lá àti àmì فقعوا كما قال صلى الله عليه وسلم بيه لو تاجسوا فتنا انا نقول يا ابو الجزاء ودي انا فاني حكمة وانا دي حديث يبقى لما يقول لك هو بومي سي تو بومي كوكو للوري انا اقول بان دايتو مانتي افهم ميلان انا كده يقول لي مالي كنترول تو اما انت اكيد يا اما لوجو كان يو افكا سينو ما تي ايوه كوني انا كده كوني غورو يما يو يو غني كانو ó di àníṣìlá ní gbogbo bomi sí lórí ó bá ní ọlọ́run kó ṣàánú pẹ̀lú ànábì kó sì mọ́ta lónìí kankan má kí ànábì máa dára bá ní wọ́n máa ṣẹ́ta mà ní ó máa ná ara ní ànábì kò nà mí kò bú mi kò dẹ̀ kí má mi àwọn ilé wa rántí mọ́ mi bí àìgbé gẹ́gẹ́ kan ó ti yé wa ọ̀sán ọ̀gbọ́n tó dà fún ẹ̀yẹ wa náà kàmá kára fi àdéhìí Muawiya bin Hakim بين عيب أنه حديث معاوية وما عكب قد تكلم في الصلاة تونا صلى الله لله يدري لا يبقى أي صلى الله فلما صلى النبي صلى الله عليه وسلم قال وما نبي كم دون إن هذه الصلاة صلى تنير الزعج لا يسلم في شيء من الكلام الناس أكبر آه، وين لا ينبه إنما هو للتسبيح انت عما تبني سبحان الله وتكبير الله أكبر وكراءة القرآن aw kama kala sallallahu alayhi wa sallam eléyìí ni parí ọ̀rọ̀ nípa hadith bi maana alamduba tariqatu mantuq wa tarku al-maf'ul ó di wa abu si al-mawdu ti ka dúbẹ̀ àbí kama kala hmm? hadith mawdu wọ́n wà very very kama kama tó pé ní ọ̀rọ̀ kọ́lọ́n kó ti wà sàfà lẹ́sẹ̀ ó mú díẹ̀ wà nínú àwọn techniques tí ìwádìí ń sọ àdéhùn ìmọ̀ òdú tó wọ́n pé ara ah, ọgbẹ́ni wa yí ìrọ́ nípa owó díẹ̀ wa ọlọ́mọdé àfọ̀rọ̀ yìí wa ọlọ́run kó sàn wà láyé tàbí kí a mọ̀ نعم نعم wa alaikum salam wa rahmatullahi wa barakatuh obìnrin ní ohun àtọ́kọ rẹ̀ ní gbólóhùn àjò tí wọ́n ti pé ọkọ rẹ̀ lágbóyè pé obìnrin ò sí lè mú tó ti pé yóò kú jáde àgbẹ̀ ṣé ọkọ tún ní ìyẹ̀yẹ́ kankan tí ó jẹ lórí ẹ̀ àbí ìṣiṣẹ́ ìwọlọ́kọ yẹn lè gbé láti jẹ́ pé obìnrin yẹn ṣe iṣẹ́ kókó lórí pé ó kúrò ọ̀dọ̀ ọkọ ṣọláwọ́n lè. wọ́n á lè kún sẹ́lẹ̀m tó lọ bàkàtú ìbéèrè ni pé obìnrin tó ń pẹ̀lú ọkọ rẹ̀ jọ ní gbólóhùn àsùn tí ọkọ wa ní tó mú máa lọ lé wọn bẹ́ẹ̀ ṣe sẹ́kì fún ni àbí kó ṣe hílà òfun ni. amadu dúró lé mi kó fi ṣe ìdà kó wá ṣe ìdà tọkọ máa lọ lẹ́yìn dáhùn nu sẹ̀ríà ilé ọkọ náà rẹ kó fi ṣe àwọn ẹgbẹ́ sẹ́kì ọkọ náà ni obìnrin yẹn kàn án àkókò lé láìsí fọkọ kò ṣe ìdà kò tó aṣọ bí tó lọ fọkọ ṣé o ti parí àbí kílẹ̀ kẹ́kọ̀ọ́ ṣe kọ̀ parí àmọ̀nà ṣètò ló fẹ́ lóbìnrin yẹn tó tòun tó ọkùnrin ó sì ní pé yọkọ̀ lè tuntun sọ fáwọn èèyàn rẹ̀ kùtù ọmọ lápájá o ara ń fa ní tí èèyàn máa fi ní àmì àníyàn tí èèyàn máa fi ní tí ó lè fẹ́ àwọn nìyẹn lápájá àjọ ní gbólóhùn sàn báyìí báyìí ó sì kúkú lè mẹ́bi tó lọ o tí wọ́n pẹ̀lú àwọn èèyàn lọ́lọ́ wọn mà ó sì tí wọ́n pẹ̀lú ọ̀dọ́ wọn kọ́ lọ́lọ́ kó wọ́n kó lè mẹ́bi tó wà àsìkò tá a fi ẹ̀wà léwu ju kéèyàn kan kó lè yàn kéèyàn fi lẹ̀ ara abikiri yẹn bẹ́ẹ̀ sì so ọkùnrin ọ̀gbọ́dọ̀ dúró láti wọ́n láti wádìí rẹ̀ kó dẹ̀ wàbí tó wà tó bá dẹ̀ tó wà kó dẹ̀ gbìyànjú àti parí ìjà yẹn ó ti yé wa ṣètò ọ̀rọ̀ fẹ́ dàrí wọn rú nítorí ṣètò sì máa dunní sí ju náà ní pé ọkọ àti àwọn kọra wọn lẹ̀ ṣètò nínú ẹ máa dùn sí gan ju kéèyàn ti zìnà lọ tí ọkọ ìyàwó bá kọra wọn lẹ̀ inú ṣètò máa dùn sí ju kéèyàn lọ sí zìnà lọ ó ti yé wa so orú ọkùnrin bẹ́ẹ̀ kó má dìkọ́ kó má fi báyẹn kó gbìyànjú pàápàá jùlọ tó mo bá ti wà láàrin pàápàá jùlọ tó mo bá ti wà láàrin wọn ó di ìwà kọlọ̀ ń kó sàánú ọkọ yàrá àṣẹ ìtọ́ni. wa alaikumus salam àbdùlá. No. Thank you wà lọ jáde àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀wọ̀n ìgbé ìgbéra wọn lọ́kọ̀ gbẹ́kẹ̀ sáàkù ìgbé àti ìwọ̀n ó kalọ̀ ó jáde. lọ́kọ̀ lọ́kọ̀ ẹ̀ ló wá lọ. ọmọ tó wá tó bí kí ló ní kó bá fẹ́ yà ọkọ̀ ìyàwó ní kó fẹ́ kọ̀ ní kó fẹ́ kọ̀ ní ọba lọ́rọ̀kùn ìgbàdo abẹ́rẹ́ arákùnrin yìí wá lóhùn gbogbo wá nígbà tí jáwé ọkùnrin ẹni tó tó mọ̀ wá tán nígbà tí wọ́n jáwé tán wọ́n á ní kí wọ́n jọyà lọ́mọ yìí bá ní wọ́n ń bá wọn ò gbọ́dọ̀ fọ́ọ̀sì ọmọbìnrin yẹn fẹ́ arákùnrin ṣe ọgbà yìí láì fẹ́ fọ́ọ̀sì yẹn fẹ́ pàápàá jùlọ obìnrin lọ pé tójú bọ́ adélébọ̀tún ni ó di wa wọn ò gbọ́dọ̀ fọ́ọ̀sì ẹ̀fẹ́ ó ní ráìtì kódà bàbá rẹ̀ ò ní ráìtì láti fọ́ọ̀sì ẹ̀fẹ́ sẹ́kọ̀ máa bí ẹni lọ́pẹ́ bá akọ mọ́ngá kan ní àmọ́ adélébọ̀ ara ọ̀ ó ní ráìtì orí ara rẹ̀ ẹlẹ́yà kejì tí wọ́n á kó ti gba tó lójú tó lórí kiri pé mi súyà ọ̀la súyà fún mi bọ́ra oye ló ti ra fíríjì fún àbó ti ra kẹ̀kẹ́ ìrántọ́ fún yàrá mẹ́ṣíìnì fún ọmọ ìlànà àlè níta padà tí gbogbo ẹlẹ́yìn ara sàdá àkìlá kò ní àmọ́ bẹ́ẹ̀ bí kò sí pé ara súyà àtọ̀jọ súyà múlẹ̀ tí mara súyà lè mara yẹn náà ni. ara gbogbo eléyìí kọ́ ni eléyìí kọ́ ni màsírò ó di. 好的。